أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا لا له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعظني الله وإياكم منها بعد الله في خطبتنا الماضية كنا نتحدث عما يتعلق بمنسك سنوي الذي جعله الله فرضا على كل مسلم ومسلمة وهو فرض الحج الذي جعله الله سبحانه وتعالى في أشهر معلومات الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج والحج عباد الله قبل الشروع فيه لا بد من مقادمات تسبق الدخول في آمال الحج منها أنه تفرض على الحاج أو الحاجة التوبة إلى الله سبحانه وتعالى قبل الشروع فيه لأن التوبة واجبة على كل مسلم وخاصة في كل ما يدخل فيه من الأعمال الذي يأخذه من الأوقات فالإنسان لابد أن يخاف على النفس بأن يتصور بأن الموت قد يأتي بغتة يأتي في وقت وهو لا يحسب له حسابا وعليه يجدر بعاقل أن يتجدد توبته في كل يوم ووقت وخاصة في هذا العمل الذي يجمع فيه استعمال البدن والمال والنفس لا بد له أن يستسبقه التوبة إلى الله سبحانه وتعالى فإن الله سبحانه وتعالى يحب من عبده أن يكون دائما تائبا إلى الله سبحانه وتعالى إذ الإنسان لا ينجو من الخطأ ولا يخلص من الذنوب كل بن آدم خطاؤون وخير خطائين التوابون وإذا فعل الإنسان الحاج بهذه المقدمة الأولى التي هي التوبة فإنه يرد كل مظلوم الذي كان بيده إذ من شروط التوبة إذا كان بينك وبين الإنسان حق قبل أن يقبل الله توبتك فإنك ترد ما بيدك من حق غيرك وكذلك استرداه للخصوم إذا كان بينك وبين أحد شيء إنكار أو خصومة فلا بد أن تحول استرضاعه تسترضاه حتى تبرأ ذمتك من حق حقيك وكذلك توديع الأهل والمال والجيران وتقدم الحج بالصلاة ركعتين قبل الخروج من البيت إلى الشروع في هذا العمل بالسفر البعيد الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله تعظيما للشأن والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم adá fún Allah subhanahu wa ọlọ́run ọba fi ọpẹ́ fún ọ ọlọ́run ọba ìtọ́jẹ́ pé ojoojúmọ́ tazayyada khayruhu wa kathura an'amu ojoojúmọ́ lórí ọlọ́run nílé kún fún wa ìdẹ̀rọ ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa ni ara àdẹ̀rà rẹ̀ náà ni ní kọba wà láyé rẹ̀ tọ́lọ́run ṣe fún mi àtẹ̀yìn ọwọ́ báwa sí lásìkò wa lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fi rántí ọlọ́run tá a fi ń jọ́sìn fún àwọn kan wà láàyè kan tí wọ́n ń lo àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fi ń ṣèjúsìn fún tó yàtọ̀ sọ́lọ́run subhanahu wa ọlọ́run tó wá pé làákàrí ẹnì kọ̀ọ̀kan wa tọ́jú àdàmọ̀ pọ́lọ́run subhanahu wa ta'ala nìkan òun lọ́tọ́ sí láti jọ́sìn fún wípé a gbọ́dọ̀ tún pé nǹkan míì lẹ́yìn èmi ọlọ́run ọlọ́run nírí ọmọnìyàn má ṣe máa pè má lẹ́yìn èmi ọlọ́run má láyà dúrúkà wá láyà fáwọn ní tí ò lè ṣe ọ́ láǹfààní tí ò lè wúlò fún ọ bọ́ bá ṣẹ̀dá ọmọnìyàn ní kò lè ṣe ọ́ láǹfààní débi kan wá sọ máa pè lẹ́yìn ọlọ́run bọ́sàlìjànú ni kò lè wúlò fún ọ kò lè ṣe ọ́ láǹfààní débi kọ́ ọmọ sálúkàkà àwọn àlìjànú máa la àyà fọ́ọ̀kà wà la àyà tó rù kàṣẹ́ yà bó sọ ọmọ nìyàn kò sáǹfààní tó lè sọ ọlọ́run subhanahu wa ta'ala nínú ọ̀rọ̀ tí ànábì wa Muhammad tó sọ fún ìkan nínú àwọn sàhábà tí fi ń júwe títóbi ọlọ́run pọ́n lọ́ba tó ti parí oore lórí ẹ̀dá òun ló parí gbogbo ohun tí ó sọ mí èèyàn ní ohun tí ó dùn mọ́nú ọlọ́run ti parí rẹ̀ kìí sẹ́nìkan ló lè mú tí ò dùn mọ́ ọ́nú wá ọ ọlọ́run ló mú wá ọwọ́ á lè fi ìyẹn sí sábàbí tó máa wo pé látọ̀dọ̀ ọ̀dàmọ́ mo ti ráburú yìí fẹ́ fi sí ọ kò lè kàn gbogbo nǹkan ní fi ń kàyàn ọjẹ́ dáadáa ọjẹ́ ìdá aṣíwájú wa Muhammad gbogbo ohun ń bẹ láyé yìí ọmọnìyàn bí wọ́n bá kójọ alẹ́ àyànfọ̀rún kẹbíṣẹ́ tí wọ́n náà ní kíní kẹta wọn fi sí ọlọ́fààní ànábì lọ́ọ́ mọ̀ wípé láyànfọ̀rún kẹbíṣẹ́ ilẹ̀ àbíṣẹ́ ìkọ́ni kẹtẹ́bọ̀ wùlọ́hùlák kò sí kẹ̀kẹ́ tí wọ́n lè fi sí ọlọ́fààní àfi táwọn ọlọ́run bá ti kọ́ ọ́lẹ̀ láǹfààní fún ọ wípé ó jẹ́ àǹfààní ẹ̀ òun lè tọwọ́ mi yẹn rí èyí tá a bá kọ bó ti wulẹ̀ kó súnmọ́ tó kò ní sí ọlọ́fààní ẹ̀ nítorí wípé àkàn àkọọ́lẹ̀ àǹfààní fún ọ bí wọ́n sì kójọ alẹ́ ayẹ̀dúró kẹbíṣẹ́ wípé àwọn ní sùtá kan táwọn òfìsí ọ ànábì ní lọ́rọ̀ ẹ̀mọ́ pé láyẹ̀dúró kẹbíṣẹ́ ilà bíṣẹ́ ìkọ̀dí kàtàbà ọlọ́run alẹ́ yìí wọn ní sùtá kan tí ó lè fi sí ọ àfi sùtá tá a bá ti kọ́ọ̀lẹ̀ pé yóò jẹ tiẹ̀ nítorí wọn bá kọ́ọ̀lẹ̀ lórí ọmọ ìyẹn ní nítorí pé rúfẹ́ àtìlẹ̀ àkìlà ànábì jẹ́ kí ni rè ó yé wa wípé ọmọnìyàn ò ní sùtá kan tó lè fi sí ọ kò sí láǹfààní kan tó lè sí ọ nítìtorí wípé ká tó dá ọ ká tó dóhunkóhun ìlà ti kọ ntọ́jẹ́ àti ntọ́jẹ́ ìtí ọjà àǹfààní fún àti kọ́lẹ̀ kálàmù sì ni wọ́n fi kọ́ rufiat níjọ́ àti kọ́tà láti ni wọ́n gbé òkè kò lè kọ́ nǹkan míì mọ́ wọ́n jẹ́ fẹ́ ti sọ̀rọ̀. taka ta ni wọ́n kọ́ sí ó ti gbẹ kò lè gbọ́ nǹkan mí ìsaramọ́ ọlọ́run nìkan òun ló bá sọ́mọ́ òun la rò pé ó lè ṣe aláǹfààní kò lè ṣe aláǹfààní ọlọ́run fi ń pè wọ́n kí ló ṣe yín tẹ́ ẹ fi ń pè nǹkan lẹ́yìn mi ọlọ́run ma la yadurruka wala yanfa'uk ìtí ò lè ṣe kò lè wúlò fún kódà bó ṣe nǹkan bọ́rọ́ gidi bí irú ìtàwọn kan péjọ lé lórí nísìnyí tí wọ́n rò kó lè ṣàwọn láǹfààní tí wọ́n ń ṣe ìmọ̀ kan lọ́lọ́run fi pe kèfèrí ní káfíìn ìtumọ̀ kèfèrí lẹ́ni tí ń borí ọlọ́run mọ́lẹ̀ àlàáfíà tí ń lò látẹ̀síndọ̀ ọdún yìí ọlọ́run ló ṣe dáadáa tọ́kàn látẹ̀síndọ̀ ọdún yìí ọlọ́run ló ṣe ẹ wá wẹni tí lọ́ọ́ dúpẹ́ fún ọlọ́ọ̀dún pé oore ọlọ́run ọlọ́ọ̀dún fún ẹ̀dá ọlọ́run bọ́bá sì wọn náà lẹ́nìkan ṣe bẹ́ẹ̀ ò ní fojú rẹ̀ wò kó o ṣe dáadáa fún yàn kó o tí ọ wá kọ́sà ìmoore sí ọ kọ́ wa máa lọ fi dáadáa hàn sẹ́lòmíì tí èso ló ṣe dáadáa sí ó sọ ló kọ ó pè lálẹ́ ìmoore tàbí ó tún fi kún kó o pè láfi bí sú olóore ipò ẹ̀ ní gbogbo ẹni tí bá lọ jókòó tí ń kankan lẹ́yìn ọlọ́run tí ń pè é tí ń fọpẹ́ fún un aláìmoore afibisólóore ni òun lọ́lọ́run fi pè ní káfíìn òun lọ́lọ́run fi pè náà ló fi pè àgbẹ̀ náà ní ló fi náà ní nínú àyà kan nítorí kíni torí àgbẹ̀ tó bá fẹ́ jẹ àgbàdo yóò má gbàdo àgbàdo yóò yóò fi bu tàbádà yóò ju àgbàdo nù ẹ̀ yóò dé pa téèyàn fi ní rí nítorí pé ń fi òun la fi pàgbẹ̀ ní káfíìn nítì torí wípé kèfèrí náà forí ọlọ́run pamọ́ kọ̀sàfihàn ẹ̀ṣẹ̀ ni nínú èdè ni kì í ṣe pàgbẹ̀ jẹ́ kèfèrí ṣùgbọ́n nínú èdè nínú èdè òun lọ́lọ́run ti lò ó nítorí wípé òun náà fi nǹkan pamọ́ sínú ilẹ̀ gẹ́gẹ́ bí kèfèrí ń ṣe ń fi orí ọlọ́run tọ́lọ́run ṣe fún ó ṣe ń fi pamọ́. kamasali goifin ajaba ulikufaru nabatu ajaba ulikufara nabatu ọlọ́run subhanahu wa ta'ala òun ló ṣe gbogbo orin tá à ń rí òun ló ṣe fún wa ó lọ alágbára lórí gbogbo nǹkan ọlọ́run nìkan ló lè fi sùtá sí èèyàn òun ló lè fi dáadáa sí èèyàn kìí ṣe nǹkan bọ́rọ̀ gidi kìí ṣe òkúta òkúta tí ò lè yẹrẹ kú omi tó wà níjọ́ ti gbé òkúta sẹ́ẹ̀kùlé ibi tó ọmọ tí wọ́n ta pọ́lẹ̀ lórí kí ló kúta ṣe kí ló ṣe fún wọn kí ló lè ṣe kò kúrò lójú kan náà epo tí wọ́n ta lé lórí òòrùn ló gbé àgbàdo tí wọ́n fún ẹdìẹ ló jẹ ẹran tí wọ́n pa sórí ẹ̀ ajá ló gbé kò lè wú kò lè ṣe nǹkankan kò lè ṣàǹfààní kò lè wúlò oníṣẹ́ ìdá Umar olóhùn náà rí lóró lára òkúta tó tún níyì tó ti òkè ọ̀run wá hajar al-aswad tó ti àlìjẹ́nà wá nígbà tí umaru débẹ̀ ó ní innaka hajarun ìwọ òkúta yìí kèése wa ni mo wá ọ̀jẹ́ nǹkan òkúta lásán ni ọ́ wa látàǹfà ó lè ṣe láǹfààní ó sì lè ṣe mí sùtá walaula anni ra'aytu rasulallahi qabalak ma qabaltuki tí ẹ bá ṣe pé mo rán nàbì tó dúró tí ọ rí tọpọ ọlá ìgbà tí pọ ọlá ó lè ṣe mí láǹfààní pípọ ọlọ́ọ̀sọ wípé ni ó lè kú oore mi ó lè ṣe mí láǹfààní ó sì wúlò fún mi ṣùgbọ́n nítorí pé mo rán nàbì kó sì jọsìn lẹ́dọ̀ ẹ ilé mi náà fi pọ ọlá lákàrẹ̀ nìyẹn ẹni ọlọ́run ọba ti sọnù lákàrẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbà gbogbo àwọn tí wọ́n ń wò ra wọn bí ẹni tó kò sí níbi ipá àkàwé tọ́pọ̀ rẹpẹtẹ gíga kò sí níbi ipá akéwú tọ́pọ̀ rẹpẹtẹ tọ́lọ́lọ́mí náà kéwú ti pè nǹkan mi lẹ́yìn kò sí níbi ipá akéwú rẹpẹtẹ gíga ò sí níbi ipá àkàwé rẹpẹtẹ jẹ́ ni kò yẹ ká máa báwọn níbi nǹkan tó kéré sí làákàrí ọmọnìyàn tọrọ bí ẹni káwá páwọn tá ń pè lónípò nípò òun lábàá nídìí pé wọ́n jókòó tómi omi tẹ́nìkan lè débẹ̀ tí ó yàgbẹ́ sí tí ò ní oṣù lé e lórí lẹ́nìkan wà á débẹ̀ ní ojókòó tí ni wọ́n máa sọ pé o ṣe wo o tó ṣe fún mi lẹ́sìn tí ẹ̀rù pé làákàrẹ̀ tó wẹ́yìn ni kò yí ọmọ nìyàn tọ́lọ́hún ṣàpọ́nlé ẹ̀ tó fún ní làákàyè láwọn arẹ́nìkan tí ó fi rẹ̀ hàn wá láwùjọ lónìí póun lòun ga jù láwùjọ òun jí onípò kan báyìí bá a bá ti bọ́ di omi tó jókòó tì ẹni yẹpẹrẹ ni ó ẹni lẹ́lẹ̀ tí ò nítumọ̀ torí tí làákàrẹ̀ ẹ bá pé lóòótọ́ òní lọ jókòó tómi kó o póun ló sọre fún ọ òní jókòó tó kúta òní tẹ́yìn rẹ lẹ̀ kí wọ́n fọ́ pàṣẹ kó o pé bàbá rẹ lọ́rùn ní wàá nà ọ́ kálukú dábàá bẹ́ẹ̀ mà ó pè kó sísọ lójú jẹ́ wọ́ bẹ́ẹ̀ bàbá mi ni ọ́ àbí bàbá bá dé ẹni ká mú bàbá wọlé ni àkúfẹ́ bàbá òkú tẹ́lẹ̀ tọ́ba rọrùn tí bàbá tó ti lọ ọ̀run bá lè wá bọ́ bá dé ẹnu àfa bàbá lọlé ni pé ẹ̀ka lọlé ìtọ́lọ̀ tún lẹ́jẹ̀ ló ń jẹ ọmọ tó kù nígbà bàbá wa dé tó nípasẹ̀ ló mú dòní bàbá rẹ̀ tọ̀rù wá nípasẹ̀ tí bàbá rẹ̀ ta yọ ọ̀bà náà tọ́ sá lọ́wọ́ farabalẹ̀ jìyà ọ̀fẹ́ ìyà wọ́n mọ̀ wọ́n tún sàdúrà fẹ́ gọ̀ wọ́n ní yóò tún jẹ tẹ̀mí. tẹ̀mọ̀ pẹ́ ni ó ì tún sàmì bọ́wọ́n ó tún jẹ tẹ̀mí. bọ́lọ́wọ́n ọ̀bá ti lọ́mọ èèyàn lò ohun tọ́lọ́wọ́n ọkọ̀ ṣe fún ni pé yóò kọ́ gbà èèyàn la fi bẹ́ẹ̀nì kan wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa ta'ala lórí oore èyí tó ṣe wa àti kẹ́rẹ̀ lórí wa ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí tó sì tún jẹ́ àmọ́ sẹ́kù lórí islam tọ́rọ́pọ̀ èèyàn náà lájọ wà nínú islam lẹ́sìn dìgbà yìí kò forí kalẹ̀ fún gilẹ́sìn ó ti forí kalẹ̀ fún lónìí kò bá wọn kójọ sí di omi lẹ́sìn èṣù ti yá làákàrí ẹ lò òun náà bá wọn kójọ síbẹ̀ lọ́dún yìí ọlọ́wọ́n ò ní lò ní ẹni ọlọ́run subhanahu wa ta'ala bá nílò yẹ́sìrà sọ̀dọ̀rọ̀wó lílì islam yóò jẹ́ gbáyà rẹ̀ ó gbáyè fún islam ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba ti níyàn lò yẹ́jì àdìsọ́dọ̀rọ̀wó tó yíkan harajan ka annama yas'adu fi sama Allahu akbar kò sẹ́ni ọ̀rọ̀ sọtọ́lọ́ kò sẹ́ni tọ́mọ̀ ọ̀rọ̀ sọtọ́lọ́ ọlọ́run tí mi ọlọ́run ọ̀bá nílò yéèjì àlùsọ́dọ̀rọ̀ ọjọ́ yìí ọlọ́run ń jẹ́ kígbà ya rẹ̀ kó fún ọlọ́run ọ̀wá dákẹ́ kó o lè mọ̀ bí ó ṣe fún tó ọlọ́run ní harajà yìí ní nǹkan wà haraj ohun tọ́tẹ̀ bí igi tọ́tẹ̀ kọ̀kọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé bójú ti wulẹ̀ ọmọ ọ̀rọ̀ tó omi ò lè dé bí báyìí kò lè dára fún yìí ìyẹn ni wá sí tẹ̀rí ẹ má ṣe kò lè ṣe láǹfààní bẹ́ẹ̀ tí wọlé ẹ̀dá jókòó tó àwọn ọlọ́run là ní díẹ̀ à nílò rẹ̀ bàbá lóhùn ò ní gbọ́ nǹkan ọlọ́ni ọ̀kan náà àwọn oní kíní ọkùnrin ní àyíwá lọ́mọ́rin tó àná ìnẹ́lì ìrọ́dẹ́tàmì lọ́wọ́ àràdínà kẹjà àná kúlẹ̀ máa fi kàyọ̀rìdìnà. bí ìgbà tí èèyàn kọ̀rọ̀ sẹ́nu Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ fún kèfèrí pé wọ́n mọ́rìndù àná ìwọ tí ń kì lọ lẹ́sìn pé ọyẹ́ ìjókòó tó mi tó tún lọ bẹ̀ lónìí lọ́dún yìí ọlọ́run ní olùsè kẹ́kẹ́ bí ó tún lẹ̀ wọ́n ṣe wá àsìkò ọ̀tún àní ó lò ní o lè gbọ́ torí pé ìrádẹ́tẹ̀ mi ná èròǹgbà wọ ọlọ́run ní wípé ọmọ torí pé láwọn àròjìnẹ́kà táwọn ọlọ́run bá fi ọ̀fẹ́ orin wa tá a fẹ́ kọ́ ọ jẹ́ ni tí ó ní àṣeyọrí láyé àtijọ́ ọ̀gbẹ́ndẹ́ alkiyama lẹ́jẹ̀ anakulama fika yuridina jẹ́ anakulama fika yuridina gbogbo tí ń bẹ lára rẹ pátá àbájọ ẹ̀kọ́ máa wá wọ́ọ́lọ́n káàkiri tí ó máa wá wá ká tẹ́kọ̀ abániọ́lù ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ̀ látara pé o tò wá mẹ́ni tó nílò a ń bára wa nu lẹ́sìn anú ọlọ́ni àbára wa ọ o gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wa náà bá wá kù sí ọlọ́run nìkan lọ́ba tó pé àfi tóbi rẹ̀ àfi fún tá Ti fi báyọ̀nù rẹ̀ pàdé ọlọ́wọ́ abíọ́ mọ́sálá ìtọ́ ìgbésẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa nínú èyí tá a fi ń bára wa sọ̀rọ̀ ẹnu wọn bá àsìkò tó kù òun lọ̀rọ̀ hajj la sì ń sọlọ́ ní túbà wa tó kọjá ìjọsìn kan ni tó jẹ́ kan nínú orígun Islam orígun ẹ̀sìn èyí tọ́lọ́ subhanahu wa ta'ala tó pàtàkì ẹ̀ nínú sẹ̀mí ayé mùsùlùmí. Tọlọm ń rẹ lọdọ gbogbo ẹni ọlọ́run bá fún ní agbára ó fún lówó ó fún lálàáfíà láti lè lọ béèyàn bá fẹ́ lọ sí hajj yìí ṣáájú ohunkóhun àwọn kankan ń bẹ tí islam béèrè lọ́dọ̀ ẹni tí ń palẹ̀ hajj mọ́ àkọ́kọ́ ń bẹ òun ni tauba ẹni tí ó lọ sí hajj ó túbà gbogbo ẹ̀ṣẹ̀ síwájú ọlọ́run torí èèyàn ọmọ ti tí èèyàn ó rìn tí ó jópin rìn kìí ṣe gbogbo ẹni ó gbéra pé òun lọ sí hajj kọ́ lọ sọ́hun tó débẹ̀ ọ̀pọ̀ èèyàn lọ tó kú sọ́nà ká túbọ̀ ẹsẹ̀ wá síwájú ọlọ́run gbogbo ibi tí kálukú wá kù sí bá a ṣe ń sọ fáwọn làájì là ń sọ fáwọn náà ta wà lé. kọsẹni tí kò lè wá bá kèésì yi fún yàn tá a bá mọ ni kálukú náà ti múra lẹ̀ àsìkò tí ń bọ̀ rèé gbogbo ohun tá a bá ń ṣe tí ọ̀dà yóò ètè yí padà kó tó dé ṣùgbọ́n àmọ̀ ìgbà tí ó dé gbogbo ẹni tó kú pátá ikú bá wọn lábàájì ni wọ́n ti sọ fún lámà ní iye ìgbà tí ó lò wọ́n tọ́ ni wọ́n tọ́ ni inna Allaha indahu ìgbà tí ọmọ ènìyàn tọ́lọ́wọ̀n láyé lò mọ́ ọlọ́lẹ́mì nìkan mọ́ mọ́ ó làwọn àfẹ́ẹ̀sìn gbogbo ẹ̀ náà fi takò débi àwọn tí wọ́n ìṣirò gbégbàtáyé tí yọ parẹ́ sí rèé wọ́n gbà wípé ìsọkúsọ ni ọ̀yà kọjá sí wọ́n gbà wípé sọkúsọ ni nítorí pọ́lọ́ nìkan òun lọ́ mọ ìmọ̀ ìgbàtáyé ọ̀tán àwọn wọn síbi pé ọlọ́run ní nígbà tí bádẹ́bí ádámà sọ̀rọ̀ tọ́lọ́ ní wọ́n mọ̀tá ń ìlàhì pé ẹ sọ̀kalẹ̀ kú ò lálìjẹ́nà ẹ máa lórílẹ̀ ayé wọ́n mọ̀tá ń ìlàhì ẹ máa gbádùn ń bẹ̀ ìlàhì wọ́n wá wọn látòrí mọ̀tá ń ìlàhì torí mímu níye tó jẹ́ nínú sáàbù táà níye tó jẹ́ wọ́n wá sírò gbogbo ẹ̀ pọ̀ wọ́n nígbà tọ́lọ́ wọn nìkan yọ parẹ́ nù. ìyẹnjú lásán ni ọlọ́nìkan òun lọ́mọ̀gbà tá yọ parẹ́ ọlọ́run ni máàlìkì á ń bẹ lọ́wọ́ ẹ̀ sí lulùkọ́ yìí òjò tó sún yọ ọ̀rọ̀ ní kàárọ̀ èmi ọlọ́run mọ́ wọ̀yẹ́ arham obìnrin tó lóyún nù ti ń bẹ́nu mọ́ èmi ni bá a bá sọ wípé dókítà náà máa ṣe àyẹ̀wò oyún tí ó sọ pọ́kùnrin ni tàbóbìnrin ni bí ó bá wáyé láàyè bí ó jẹ́ èèyàn bí ó wáyé ọlọ́run nìkan ló mọ̀ dókítà ò lè mọ̀ òun lè sọ fún yín pé kò tọ́ ọmọ yín wà ọ̀dà kọ́yé péjọ tí ẹ tí wọ́n bá bí wọ́n bí lókun ọlọ́run lèmi ni mo mọ̀ ti mẹ́mẹ́ èmi ọlọ́run ni mo mọ̀ máa ìlólò ń bẹ̀ kò sọ pé wàyà alámù máa ń olùwàyà alámù máa fil arham irú ipò títí ń bẹnu àpò òbí wà èmi mọ̀ mọ́ àwọn sàìdùn amṣákì olórí ire ni olórí burú ni èmi mọ̀ mọ́ ẹlẹ́mi gúgù ni ẹlẹ́mi kúkúrú ni èmi ọlọ́mọ àbẹ dókítà tọmọlé kò sí. وما تدري tẹ̀dìrí ماذا má bẹ ما lẹ́gàdìn má tẹ́kṣìbù lẹ́gàdìn làwọn gẹ́dẹ̀n ìtẹ́nì kọ̀ọ̀kan wọ́n ṣe lọ́lẹ̀ yìí tá à ń ṣe lónìí lámà ń tá à ṣe lọ́la àmá ń tá à ṣe bá kú òun àmá yìí tá à ń ṣe lọ́ọ́ nìkan lámà lẹ́yìn ẹ̀ ọlọ́lẹ́mi nìkan mọ́ wọ́n máa tẹ́dìrí nafsun bíi ayé àrùndín tamọ́ọ̀sì ibi abínisílámà ibi tá a tán sí ẹnìkan ọmọ. àmọ́ ìdámà ìdámà hamamul mar'i كانت ببلدة دعته إليها حاجة فيطير bíkú tí ọ̀pọ̀ ọmọ èèyàn bá wà nínú ìlú kan òun sì wà nílùú wámi ikú tí ọ̀pá ibi tí ẹni ọ̀parí sí ilẹ̀ haúsá ni ó sì wọ́n wò ọwọ́ ń lu tẹlẹmù dà á ti ilé ìhájà lójú ẹsẹ̀ ni ó sì mọ rí bùkátà tí ó pè ọmọ lọlẹ̀ haúsá bùkátà ó ti lọ bẹ̀ nítorí pé bẹ́ẹ̀ la kọ́ pé ó iru sí fáyà tí tí kò fi ka mọ́bẹ̀ ti ì pa ọlọ́run nìkan lọ́mọ òun la gbọ́dọ̀ túbá kódà kọ́ mọ́ sí ájì nìkan gbogbo orin àjò tá a fẹ́ rìn ká túbá gbogbo ẹ̀ṣẹ̀ wa a tún gbìyànjú rọ́dùn mazlum gbogbo nǹkan oníkan ti ń bẹ lọ́wọ́ wa gbogbo nǹkan oníkan tá a ti jẹ mọ́ ti a ká padà ká tó lọ gbogbo táwọn fi ń jaba táwọn ń japa lé lórí tọ́jú ohun orí nǹkan kan ní nǹkan ẹ̀dá padà torí gbogbo ẹ̀ náà lọ́lọ́run ó bíá níjọ́ àlìkíyàmọ́ kálukú wa náà máa ó. ìsìtẹ̀rẹ̀dọ́wùlẹ̀ kùsùn ẹni tẹ́ ẹjọ́ ń jà kò tó rìnrìn àjò bóyá ti hajj náà ni ọ̀wáyọ̀nú ẹ̀ kọ́mọ́sẹ́ni kankan tí nǹkan jọ ń bẹ láàrin wa tiẹ̀ òun lọ́lọ́run fi lè gbá jẹ o torí ètò ọlọ́sẹ̀ lọ́ngàn wàlájì wàlájì fìlhàjì ìyẹn ló kéré ìyẹn jà lọ́hùn ìwọ́tọ̀ wá ń sá fún kọ́ ọmọ lọ́hùn o sì ló ń jà lé síntì gan ọmọ wò pé ọba lè di òde ọba sì ọmọ gbọ́hùn lé gan kí wúlò ti yanjú wò tó lọ èyàn sì yọ ọ lọ ájì o ọ̀dágbére dágbére fara lé ọ̀dágbére fara làwọn bàbá wa wá débi kí ká sì dágbére pa ń lọ mọ́kà ẹnu tí gbogbo nǹkan yorùbá wa máa ń ṣàṣejù díẹ̀ ni àṣejù wa ni pé ẹlòmíín ti wá ó ti yáwó tí ó mú lọ hajj ọwọ́ à ń retí ìjọ tí wọ́n wà bá a ṣe àdúrà dágbére owó ní ọ wà á wà wọn ò sọ fún ọ pé gbogbo ẹbí ni ọ dá wájú ẹjọ etí jẹ mọ̀ ní sàtọ́ àlórí wí bọ́ọ̀ bá lágbára ojókòó. ìdágbére náà ni fún gbogbo ẹbí ọmọ yọlọ ẹ̀yìn ẹbí náà ẹ sì sọ́ra tí wọ́n fi pè é mọ́nu bí bá ti pè é tọ́ wá o ti dáná jàlábíà kan òun náà náà bí èèyàn lọ jẹ́jẹ́ mo ogun wa torí omi lọ fún ìyàwó ẹ̀ ní bá lọ tán torí jàlábíà ti lọ tán ẹgbẹ́

àyè ọlọ ajé o àdàgbére faraálé aládùúgbò ẹbí mo ti ń lọ fún ẹsìn o a sì kírun ọ̀pá méjì àbájáde ńlé òsè wọ́n bẹ̀ wọ́n bá gbàgbé nǹkan padà àṣà tí yóò bá ní pé ọba ti lọ ọmọ padà màmá wẹ̀yìn ètijẹ́ nígbà tí ọlọ́kú bí ọ̀wẹ̀yìn ní ìsinyìí ọ̀padà wò ó tó bá dé ọ̀dọ̀dọ̀gbọ́n ọmọ wẹ̀yìn ebi ó ti jáde náà ni gbogbo tí ò nítumọ̀ kayọ̀pọ̀ ònú ẹ̀sìn nínú òní wẹ̀yìn sí bàbá nìkan tó fẹ́ tó padà mú padà lé mú un pé mo fẹ́ mo ní mú kan ní o gbogbo táwọn bàbá fi máa ń ṣe bẹ́ẹ̀ náà ni pé ojúlé torí pẹ́sẹ̀ ni ẹ máa ń rìn lọ ìdínú tọ́ba tún ti wo ẹ̀yìn wo àánú ara lé ṣe pé ṣé mo sì ń lọ náà rè kó tún má lè lọ mọ́ ògbè lóun lẹ bàbá fi pé ọba ti ń lọ sáàmà wẹ̀yìn kọ́mọ̀jẹ̀ páànù ara lè ó tún mú òun lọ́wọ́ à ń bẹ̀ kò sí kò ọmọ ọba tún ayé ti dá ní ìsìn ìbàdùn lọ́wọ́ ìgbádùn gbogbo oúnjẹ inú ẹ̀ kò sí wàhálà kan kódò ó tún máa ṣe fún ọyà gbẹ̀ǹbẹ̀ lójú sánmà ẹ̀rí kan kọ̀sá kódà bówó ẹ bá pọ̀ kan tọ́ one first class nínú bàálù wọ́n bọ̀ ṣe ibi tó tún sùn tó fẹ̀yìn lélẹ̀ kó orún bá yá ọba ṣe first class kódà bó ṣe second class gan ọba ti tẹ sí ìtì ẹ̀yìn oṣù lọ́tọ́ ní mẹ́gbàá bàálù gbé ọdún mọ́kà nù ó ti dùn mẹ́yàn bá ti lówó ẹ̀ lọ tọ̀hàn pé o lè wẹ̀yìn kọ̀ wẹ̀yìn o. àwọn orí púpọ̀ tí wọ́n gbé wá fún sẹ́ájì tá a bá pe nǹkan lórígun nínú òfin ẹ̀sìn ó yàtọ̀ sí ká pe nǹkan lọ́rùn àyàn pàápàá níbi iṣẹ́ hajj ó yàtọ̀ sí ká pe nǹkan ní ohun tá a fẹ́ níbi iṣẹ́ hajj tí wọ́n bá pe nǹkan lórígun nínú iṣẹ́ hajj. téèyàn ọba fi ṣe ìtumọ̀ ẹ̀ ni wípé ìṣe ajé ẹ̀ bàjẹ́ láàyò jìbárú bìdàm ọba ń pa gbogbo ẹran ayé yìí kò tún ṣe ní tí wọ́n bá ti pè ní orígun kò tún ṣe nínú ẹ̀ ní ìráàmù gbígbé wà nínú ẹ̀ ní tàwáàfù wà nínú ẹ̀ ní sáì sàfà àti márùwà náà ní ká dúró lókè àràfà kò sí tó gbélé yẹn Ah, ìmọ̀ràn ti gbé ìrámù ọ̀làjìnú ẹmọ ipa ẹran ìdí ẹran òdí tábà wá pé nǹkan lọ́rùn ayẹ ẹ̀sìn òun tiẹ̀ láàyè súdòlẹ̀ hajj bìtárìkì yìí òun ni ń tọ́jẹ́ pé ájí ọ̀bàjẹ́ nítorí ipá àsìntà pè lọ́rùn yẹn kò ṣùgbọ́n kò pé àwọn àtúnṣe bìdàmù. pẹ̀lú kéèyàn ó pẹran òun ni bíi kéèyàn ó gbé ìráàmù ní mi kóòtù àyè ibi tí wọ́n sàmì ẹ̀ bẹ̀ láti gbé rù ìyẹn wá kọjá ọ̀ràn yan hajj ni ká gbé ìráàmù ní mi kóòtù ṣùgbọ́n tí èèyàn bá kọjá ẹ̀ tí ò fi gbé àní sọ pé kò ní hajj tó bá dọ̀hún yọkàn pẹran ẹran ni ó fi tún àìdúró ní ibi tó ti yẹ kó gbé ìráàmù ni. ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ sí wípé ajé ọ̀bàjẹ́ pẹ̀lú pé èèyàn ò ṣe kò sì ní ẹran nú pé èèyàn bá gbé jùúlẹ̀ òun ni bíi kéèyàn ó ṣe tàwáàfù tán kápé kó dúró ní makom Ibrahim kò sì rákà méjì mbẹ bóyá wàá lọ ọgbàgbé ó ṣe tàwáàfù tó wọ́n mà kò dúró mbẹ ṣe rákà lọ́ba lọ ànípàjẹ́ bàjẹ́. a kàn sọ fún un pé kó padà kó kọ lọ sí yóò bá sì ráàyè ẹ̀ mọ́ àní àní ẹ̀sán pé kó pa ẹran torí nítorí rẹ̀ àti lọ ìṣe wa fi àyè lẹ̀ tí a tún máa tẹ̀síwájú lórí hajj yìí nínú àánú gbogbo ohun tí wa dákun má kó ọlọ́run mọ́jẹ́ alì dídí ẹ̀ gbogbo tí ọba islam wa jẹ́ ọlọ́run abẹ́ọ́ bọ́bá jẹ́ ọ̀rọ̀ ni mọ́jẹ́ asọ́jáde o bọ́bá jẹ́ sẹ́ni ọlọ́run mọ́jẹ́ alì tọ́bá jẹ́ rìn ni mọ́jẹ́ abá wọn rìn o ọlá àti tóbi ọlọ́run ọlá àánú rẹ gbogbo àwọn tó wá ń jẹ́ mùsùlùmí tí wọ́n rìn wèrèwèrè kiri tí wọ́n ń sin súnmà ámànú súnmà káfàrú ọlọ́dàkùn mọ́sálá ìbánipọ̀ kan rẹ wọ́n pọ̀ sójú ọ̀nà rẹ̀ ọlọ́ba ní pọkàn wọn pọ̀ sójú ọ̀nà rẹ gbogbo àwọn tí ọ̀tí àgbàgbọ́ pa yẹn tó yẹ pé ọgbẹ́ ìsekèfèrè àtẹ̀bọ̀ lọ síwájú wọ ọlọ́run ìwọ ọlọ́ba tó olóyàn bá ní lò wọ́n sí dáadáa ọlọ́run dáwọn padà kúrò níbi ìṣẹbọ ibi ìsekèfèrè sí ọ síbi ìgbàgbọ́ rẹ alágbára ní ọ olùsíbẹ̀ ọlọ́ àti tóbi ọ̀rẹ́ ọlọ́run mọ́sálá ìṣẹ́bẹ̀ fún wa gbogbo ibi tá àyè tí ìyá ti ń jẹ́ Islam lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọlọ́run abiọ́ ọlọ́run mọ́sálá ìrìn Islam ṣe o rasilamu ṣe gbogbo àwọn ọmọ ìyá wa ó bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ ìyá wa ní Palestine ní Gaza tí wọ́n ń jẹ ìyà látara ìjẹ́ mùsùlùmí wọn látọjọ́ tó ti pẹ́ na bàbá bàbá wọn ń jẹ bọ̀ tí ó dóní o máa ń sọ fún ògbà mo ti gbọ́njú pé èèyàn máa ń gbọ́njú nígbà bàbá bí mi ní tí mo mọ̀ rédíò lé àpótí tí wọ́n máa ń kàn máa rògiri tí ń jẹ́ rédíò ngbà mo ti máa ń gbọ́ pẹ́ńpẹ́ kínní kan ròyìn ni mo ti máa ń gbọ́ lórílẹ̀‐èdè Palestine èèyàn mẹ́rin báyìí láti ìgbà táwọn bàbá ti bírù mi sẹ́wọ̀n pé ọyún náà ṣe díẹ̀ káwá wò sí ìsìn dòní náà ni wọ́n sì ń jìyà yẹn lọ́wọ́lọ́wọ́ dòní dòní òun náà ni wọ́n ń jìyà yìí lọ ọlọ́run abíọ́ ṣàánú wa lórí àwọn ọmọ ìyá wa náà rán sísìn ọlọ́run rẹ̀ ṣinṣe ọlọ́run dá báni dá masalasi kodos padà sọ́wọ́ àwọn mùsùlùmí ọlọ́run báni dá ìjọba ẹ̀sìn padà sọ́wọ́ àwọn mùsùlùmí gbogbo àwọn tí wọ́n ń pè jẹ́ mùsùlùmí tí wọ́n láwọn ń darí ẹ̀sìn tí wọ́n tún jẹ́ irinṣẹ́ fáwọn kèfèrí ọlọ́run báni lò wọ́n sójú ọ̀nà rẹ̀ ọlọ́run torí tí ń bìyà jẹ́ islam nù òun làdẹ́bí fi sọ kó tó kú ò láyé ànábì ní èmi ọ̀bẹ̀rù lórí gbogbo ẹ̀yin lárúbáwá yìí wípé nìkan àwọn kanu yóò kó jọ wọn ò di kèfèrí ìbẹ̀rù ẹ̀ lórí wàlàkínà tahrishu bainakum ń bà mí lẹ́rù ní kẹ́ ìgbógun yín ẹ padà máa dára yín lò sọwádìí bẹ́ẹ̀ ní òrí bẹ́ẹ̀ nínú tí ń júwe pé lóòótọ́ ànábì rọ̀ṣọ́lù níjọ́ tí ń sọ ní ti yóò ti máa òun ni mò ń láàrin wípé wà ẹ orílẹ̀ lárúbáwà 100% percent wọn mùsùlùmí ní níbi ọba kéré lẹ́ẹ̀dì ninety percent tí wọ́n jẹ́ mùsùlùmí wípé gbogbo yóò tún panupọ̀ padà sídìí kèfèrí tá bàbá ń bọ́ àbọ̀ tọ́lọ́run rán mi láti wá túnṣe ìbẹ̀rù ẹ̀ láàrin àdébí ló ń ọ̀páyẹ ṣùgbọ́n tí ń bẹ̀rù òun ni ìgbógun yín òun ni ń ọlọ́run bá ní di ọkàn wọn mú torí wọn gbà tí a bá ń jẹ síláàmù níbẹ̀ yẹn ó ti jẹ́ débi o ó ti jẹ́ dé àárín torí wọn ọ̀bẹ̀rù mùsùlùmí nàìjíríà o àǹkàbẹ̀rẹ̀ ọ̀bẹ̀rù wa o wọn ọ̀bẹ̀rù mùsùlùmí nàìjíríà àwọn mùsùlùmí ilẹ̀ lárúbáwá ni wọ́n ń páyà àwọn náà ni wọ́n sì dojúkọ gbogbo àwọn tí wọ́n ń wò lálágbára nù wọn pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n lè gbé ríre wọ́n ti rẹ́yìn wọn tán lọ òun Iraq kò sí ti ń bẹ lẹ́yìn ẹ̀ ju wípé wọ́n fẹ́ parí alágbára tí wọ́n rí wípé àwọn eléyìí lágbára òun ìjà Libya òun pípa Gaddafi kò sí ti ń bẹ lẹ́yìn ẹ̀ ju pé Islam ni wọ́n target ìtí Gaddafi ṣe ní Libya tó bá jẹ́ pé kéèyàn tọ́jú ìlú ni kọ yẹ kí ọ ọ̀yẹ lẹ́ni tó yẹ wọ́n padà sípa ṣùgbọ́n kí ẹ̀sán àwọn ènìyàn wá ní àwọn ọ̀tá Islam ni kò sí tó jẹ wọ́n yà lásìkò tí Gaddafi àwọn náà sì jẹ ìyà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Libya ń jìyà pípa Gaddafi lọ́wọ́ wọ́n jẹ lọ́wọ́ Islam ni wọ́n dojúkọ abẹ́lọ́ nínú àánú rẹ̀ o àti gbogbo àwa mùsùlùmí. tọ̀dọ̀ tí a náà ti wà ń bẹ̀ o gbogbo tó ń gbọ́ nílẹ̀ haúsá yẹn ẹ̀kíní kan boko haram kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìsìláàmù ni wọ́n ń jà lógún wọ́n ti mọ̀ pé táwọn bá ti parí haúsá tán kò sí mùsùlùmí yorùbá ò kò ṣòro kò sí bí wọ́n mẹ́yìn wọ̀ tí wọ́n mú yín wọ̀ ẹ̀mẹ́ ti mú yín wọ ṣọ́ọ̀ṣì ẹ lọ wọ́n mú yín lọ di omi ẹjọ́ kò tì wọ́n ti mọ̀ pé ìsìláàmù ti yóò ní wàhálà nú ọlọ́bẹ̀ ẹ̀yọ́ ni tí ò tún nírú ẹ̀ ní kò sí ṣòro ṣùgbọ́n bíi tí a mọ̀ wípé wọ́n máa ń gbà síláàmù kan rí tí ọ̀wọ́ rì láti kú ọmọ ìpínlẹ̀ haúsá ni lájókòó ní sí kankan ṣe fàyà ojú mi dòlẹ́ lómi ọgbà lọ ọlọ́nu ìyàwó mi àṣàkẹ́ èmi gá ìjẹ́dó ọlọ́nu kí sọmọ haúsá ọba ti jẹ́ nǹkan síláàmù kíkan ọmọ àbọ̀ wọ́n ti mọ̀ wọ́n oní gbogbo ohun tẹ́ ń gbọ́hùn tí ń bẹ́ ń di ẹ̀ nìyẹn kí lágbára àjọba ọ̀ka sọ fún mi àwọn tèyí tí wọ́n wá tẹ mú wọlé ẹ̀sán tí wọ́n ṣe ń jọ́ ti dé àjúwò tí wọ́n ṣe tẹ́ lọ gbà wá ewé epo yín náà wọ́n tún máa ná iná lè mú lúkà ìdádákàlú kọ́ríyàtà afsaduwa mọ̀ká yà níjọ́ tí wọ́n ní Amẹ́ríkà wọ Nàìjíríà mo lẹ́mi òpẹ́ ẹsẹ̀ kún wọn ṣùgbọ́n gbàgbé pé náà lè lùkà ìdádàkàlù kọ́ríyà tán afṣàdúwà kọ̀sẹ́nìkan tí ń nípò láàyè tí ń pọ́hùn lọ wọ̀lú ẹlòmíì ọlọ́run ti jó yé wa ọlọ́run ni wọ́n bàbẹ̀ jẹ́ ni wọ́n jẹ́ ni àlú àhìlìyà àdìlà títóbi tí wọ́n bá bá lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ ọlọ́run ti sọ kí lẹ́tí mẹ́lọ́run wọ́n sọ fún wa ọlọ́run bá sàlẹ̀ ìsànù islam wa ọlọ́run dó ti wa na islam ṣe inú ìlú wa lútílẹ̀ mọ̀ yìí má jẹ́ kí islam ọ bà jẹ́ mbẹ̀ o má gbé islam ga mbẹ̀ o tó bá wá ń ga lọ àwa gángan ẹnì wa lò wá bí irinṣẹ́ fún gíga rẹ̀ jáwa náà wá máa ga ọlá àti tóbi ọlọ́run mọ́jọ́ dàrú mọ́jọ orílẹ̀-èdè yọ dàrú o mọ́jọ ọ̀fọ́ o ọlọ́run mọ́jọ ọ̀fọ́ o àtọ́rọ́ tó bá fọ ẹjọ́ ọ̀kọ́ jíyẹ ẹ̀ mùsùlùmí ọlọ́run bá ní mórílẹ̀-èdè yìí dúró dáadáa wá jẹ́ kí islam inú rẹ̀ yóò tún dáa sí ọlọ́run ọlá àti tóbi èrè ọlọ́run ìpínlẹ̀ wa Ọ̀ṣun àmọ́ bá a ṣe tún pè náà ni wọ́n ti pè lọ́sùn gbáyé pé ìtẹ́ǹsì ènìyàn gán lè yọ̀sùn kó nù kọ̀pìlẹ̀ yìí èèyàn lè jọ sundanu bẹ lágbé ìtí à sọ sundanu ṣùgbọ́n kan lásán ni láyà dúró wà láyà ń fa kò lè lè ìpínlẹ̀ ọba tó omi àtòdó ọba àti gbogbo odò wọlá lágbára lórí bá ní mo dúró àti wa bá ní máa darí wọn sójú ọ̀nà tí ó ìjọba wa wa ọlọ́dàkùn lékún dáadáa wa subhana rabbi